adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábì wa sallallahu alaihi wasallam kí ọlọ́run bá kí ó kẹ́ tí ó gbé àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni yóò tó wá dúró mọ́ Islam tí ó fi jẹ́ gbìndé ọlọ́run jẹ́ àjọ wà nínú wa. òní ni ọjọ́ kẹta nínú Ramadan ti ọdún one thousand four hundred thirty seven a sì wà lórí àlàyé tá à ń ṣe lọ lórí gbólóhùn ọlọ́run tó sọ wípé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run tó sọ wípé òun ni ẹni tí ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá lónìrànràn bí wọ́n ti pọ̀ tó. a ti sọ̀rọ̀ oríṣi mẹ́wàá lórí ẹ̀ lánàá ńlá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tá a sọ yí pé gbólóhùn arọ́b a gbọ́dọ̀ fi pẹ́ nìkankan ju ọlọ́run lọ ṣùgbọ́n tá a bá ní rọ̀bì àbí rọ́bù dáa pé kò sí ìwọ̀ ńbẹ́ ó ń túmọ̀ sí pé ẹni tó ní nǹkan báyìí ṣùgbọ́n tó dáa jù kọ́mọ̀ jẹ́ pé a máa sọ gbólóhùn olúwa mi olówó mi àbí nǹkan báyẹn ká jìnnà sí náà ní tó dáa jù a sì ṣàlàyé pé tí wọ́n ń ṣe ní court tí wọ́n máa sọ pé my lord my lord ara àìkáyọ̀ ọlọ́run ọba tó tó náà ni lẹ́yìn ilé ìlàlọ́síbi mọ́ṣálà ilé ẹ̀kẹfà òun náà ní pé Rabbul Alamin Rabbul Alamin sọlọ́run wí ìwà tó jẹ́ ìdáhùn fún ìbéèrè méjì tó ti kójọ látara alihamudulilá alihamudulilá òun náà ní pé ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́run ni tọ́lọ́run ń bẹ àyà ń fi pé ń bẹ kílẹ̀ rí tá a fi mọ̀ yìí pé ọlẹ́tọ̀ sí ẹ̀yìn òun náà ní pé Rabbil alamin òun náà ní í ṣe olùtọ́jú gbogbo ẹ̀dá ẹ̀ ń bá wa sọ pé òrí bẹ́ẹ̀ kó mú ẹni tí ń tọ́jú gbogbo ẹ̀dá ẹni tó ti plan gbogbo ń tọ́ ń ṣẹlẹ̀ síwájú kó tó máa ṣẹlẹ̀ kó mú wá lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá ẹlẹ́ẹ̀kẹjọ tá a mẹ́nubà òun ní pé ọlọ́run ọba sọ pé Rabbil alamin olùtọ́jú gbogbo ẹ̀dá nínú àwọn àgbàlagbà ní wàá fi hàn pé olórí ẹ̀dá ẹni tí ń rí ẹ̀dá rírì náà ní títọ́jú ọlọ́ọ̀bá ọ̀sọ́ yìí pé khaliqul alamin rabbil alamin lọ́sàlẹ̀ sàlàyé nítorí pé khaliqu dídá ẹ̀dá ó ti kó sínú rọ́bù yẹn tó ọlọ́ọ̀bá tọ́jà ẹ̀dá òun náà ló ń rí ẹ̀dá ló ń tọ́jú ẹ̀dá kí ó sì fi ẹ̀dá lẹ̀ nígbà kankan mọ́tí alẹ́ lẹ́ẹ̀kẹsàn-án ká mẹ́nu bá lánàá. òun náà ní wípé ńgbàtà ní na Alamin ọlọ́run ọba ọba tó fi wípé òun ló ń gbogbo ẹ̀dá tó ń tọ́jú wọn ó ń tọ́ka lórí ọba yẹn ọba tó ní mímọ̀ ni tó ní agbára ni tágbára sì pé tọ́ka ó sì ń sàfihàn ọ̀lẹ́ lọ́mọ ẹ̀dẹ́ ọba ní bùkátà sí wa orí táwa láti mọ ilé mímẹ́múlé rẹ̀ lánàá àlè parí ẹ̀ lánàá yẹn orí ẹ̀ náà láti wá bẹ̀rẹ̀ lórí insha Allah ta'ala mọ́sálà ẹ̀ lẹ́sẹ̀ wà lórí Rabbil alamin òun náà ní ibi ma akthara aqsam al-alam wa akthar al àwọn ìran ìran àwọn ẹ̀dá táwọn yẹn ọ̀pọ̀ ọlọ́run ìgbà ló lè sọ iye inú àwọn ẹni ìgbàdú wọn bẹ ní wọn sọ ibi alifu alike ni wọn tó wá mílíọ̀n ni wọn àwọn ọmọ ti jẹ́ mílíọ̀n mílíọ̀n káwọn ti fi alifu alifi ẹgbẹ̀rún lọ́dọ̀ ẹgbẹ̀rún ọkàn yóò kàkà tọ́pọ̀ ni ọlọ́run ìgbà ló lè sọ ibi iye ìran ẹ̀dá tó ń darí. lẹ́yìn ìgbà náà làwọn adé ká ti àyẹ̀wò ọlọ́run bá àlejò láti sọ fún wa ní kọ́ra yìí pé wà máa yá ádámù ìlú dàrú bìkà ìlà wà máa yá ìlà bìkà ọ̀dẹ̀ ìlẹ̀bàtà nùtúrọ̀tù ìdásẹ̀ àyàbàtà wà. ọlọ́run ti kọ́ sẹ́yìn kan fọmọ ọmọ ogun ọlọ́run bẹ́ẹ̀ ọmọ ogun ọlọ́run kọ́ sẹ́yìn kan fọmọ lónìí èèyàn bẹ́ẹ̀nbẹ́ àlìjánu bẹ́ẹ̀nbẹ́ màláìka bẹ́ẹ̀nbẹ́ ẹranko bẹ́ẹ̀nbẹ́ ìrà bẹ́ẹ̀nbẹ́ lórí tìrìtì ẹyẹ bẹ́ẹ̀nbẹ́ ọ̀rọ̀ àbàbí wà máa yá àdàmúdú rúdà rọ̀bìkà ìlàhù kọ̀tẹ́nìkà tó mọ iye òǹkà ọmọogun ọlọ́run àfọ̀nìkà soso wà máa yá ìlà àbíkírọ̀ lẹ́yìn bá ṣe àrùn èyí tó fẹ̀rẹ̀ ní ogun bá dùn. ọlọ́run fi di ìrántí fáwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn lásán ni ọlọ́run ti sọ pé wàá lọ́kẹ́ lílà wà lè àlọ́wọ́ àmì rọ̀ ha wà zina wàyà kàlùkù máa náhàd ayà ọlọ́run ní ọlọ́run wàyà kàlùkù òun ti ẹ̀dá nítorí màtí ẹ̀dá yà kàlùkù ìdìbò ti dúró tabawa wo àwọn ẹ̀dá ọlọ́run kálíbà àmọ́ díẹ̀ nínú ìtumọ̀ rọ́bìlà àlàmì kálíbà àmọ́ díẹ̀ tábọ́rẹ́ nínú ìtumọ̀ rọ́bìlà àlàmì tọ́lọ̀ ń mú wa káàbì mọ títún bí ọlọ́run ti gbọ̀ngàn tó ọ̀sà yọ sí ẹ̀dá kan lè pé òun ní rọ́bìlà àlàmì ìsọ̀rọ̀ mọ́ríyàmọ̀ ọ̀kábà ẹ̀ òòfà tí wọ́n ń sìn kìí ti ju nga ní o ti sẹ fẹ báwọn ètù ní o ti sàn tí o fi di pèpè yìí mọ wàá pè sára yìí ní wàá bá wọn ti sẹ. gbogbo àwọn nǹkan wọn yẹn wò tó bẹ́ẹ̀ wò tó sọ pé ra wọn lọ́rọ́ bẹ̀rẹ̀ àádà mí ibi àwọn yẹn ń re gbogbo ẹ̀dá àwọn ẹ̀dá tó lọ ń sọ fún wa ọ̀nbẹ káàbójú rí àwọn ẹ̀dá tó dé pé àwa náà bójú rí ọ̀nbẹ ètò àbójú rí ńlá kọ̀ǹtẹ̀ńtẹ̀tì lórí yìí torí nǹkan àfojúrí ìwọ̀nba tọ́lọ́ ń bá sọ fún wa ń fa ẹ̀mí. alákọ̀ọ́kọ́ náà ní sánà tọ́tẹ́ rẹ́rẹ́rẹ́ yìí abáńbẹ̀ ni bàbá wa báńbẹ̀ ni bàbá bàbá wa báńbẹ̀ ni kọ̀ọ̀tẹ́ nìkan tó yẹ sọ pé ojú wo ló ti fi ẹ wá wò ó ti fẹ́ lọ jáǹtì rẹ́rẹ́ tí ọ̀sẹ̀ nìkan tó lè sọ pé ah ibi ìlú dé òde ó ti parí kò sí sánmọ̀ mọ́ bí òde yìí ọlọ́run ti challenge wọn tó wá sọ̀rọ̀ àmọ́ ni pé yà á máa ṣára lè fi ní wàlẹ̀ kí n sì ìní sàtàkùn àǹtàǹfòdò mi ní akutọ́ọ̀rì sàmà wá ti wọlé àrùbí fàǹfòdò látàǹfòdò nà ilà àdìgbò kọ́ọ̀n fábí àyè àlà ayọ̀ òbí kúmọ̀ tó tàbí báyìí. ẹ̀yin àgbẹ̀nu ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ tata kòtò tẹ́ ẹ fẹ́ lọ bòmí tí ò sí ayé ń bẹ̀ tí ò lọ́rùn kankan bẹ̀ tí kankan sáfù tó fi agbára kí dé ènìyàn ẹ jù ẹ kọjá àlà èwo nù rọra ló fi àwọn láàyè ní ọlọ́run sọ fún wa pé sánmà yìí kò sí òkú kan sẹ́yìn gbogbo ara sẹ́yìn gbogbo ara ní nípa rẹ̀ nípa kan bẹ sẹ́yìn gan kò dúró ọlọ́run ló dúró àwa àtìrí à ń ti àìmọye òkú tá a fi di a fún ọgbà ìmọ̀ràn lẹ́nu àwọn tí wọ́n mọ̀ ń bá rẹ̀ ìdílé máa dà wó wàhálà tí wàhálà ọ̀rọ̀ wọlé tó bó bá ti wé ti wàhálà wé ti ọmọ tuntun pẹrẹ tí òtún dáná sí yàn lọ́rùn tí ó pa yàn. bẹ́ẹ̀ náà ni òòrùn ẹyọ kan tuntun ń fi ṣe ìmọ́lẹ̀ gbogbo ayé gbogbo ayé gbogbo ojú rí lójoojúmọ́ ni baba wa balaye ni baba baba wa balaye ni kò sí pé ìgbà kan ló gbó ìgbà kan ló sí ìgbà kan ló sá kò sí abodoro sọ pé iná dídẹ ní ìdá ilé ìdá àmọ kàwùláyà àlàjẹ ní ìdí nàdínà yà abúgbélébílà ó Inna iná dídẹ ní ìdá ilé ọ̀sán àtòrò ìdá àmọ kàwùláyà àlàjẹ ní ìdí ìlú tẹ bá gbé nǹkan tuntun lẹ tọ́sùn òṣèlú bá ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ ẹ ní wípé ọ̀sán àtòrò ń gbó ṣùgbọ́n tẹ́ ẹ gbé lẹ́hùn lẹ́hùn kò ní ń gbó kódà bó fi rin ńgbà ọba ya wọ́n olùkọ́dù pé àyẹ̀wò náà ti jẹra kátó wá pé yàn ìnàlídẹ̀ ní ilẹ̀ ilé ìdá amọ́sàwòláyà àlàjẹ́ ní ilé na ya abúlé la ohun egbó tọ́ba ti yọ oṣù lọ lákòókò ni ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ àwọn àgbo àǹká à ń yòrò díẹ̀ díẹ̀ ẹ̀wù tóbi ọlọ́run látara òun àìmọye àǹfààní bẹ́ẹ̀. àkọ́kọ́ rẹ̀ náà ní rírí náà táàrin náà yìí tọ́yẹ pé mílíọ̀nù bílíọ̀nù àbí tírílíọ̀nù gílóòbù kọ̀ọ̀ràn rárá táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe tírílíọ̀nù àtùpà kọ̀ọ̀ràn ìmọ́lẹ̀ ẹ ti wo iye wàhálà táàbì kátó kó tírílíọ̀nù àtùpà kátó kó jọ ẹ wo iye owó táàmù lórí wípé kó fi lè ṣiṣẹ́ kọ̀wá àrùn ìmọ́lẹ̀ ẹ̀kọ́ náà bá yọ ọkàn tuntun ti fi ń ṣèmọ́lẹ̀ kiri ayé bẹ́ẹ̀ náà sì ní lára wa lọ́dọ̀ àwọn oníṣáyẹ̀nsì ó ní àǹfààní tí ara ń ṣe látara òòlù ẹ̀sìn ọ̀bà máa bọ́ síbi òòlù ńlá rẹ̀ ọkàn máa funfun àtàrẹ̀ ọkàn máa funfun ìwọ́tọ̀ bá obìnrin fààyè kọ́lọ̀ ń kóso gbààyè fún afààyè lẹ́ẹ̀kan tí wọ́n máa bọ́ nù láàárọ̀ wọ́n ní fàìfàmì k àbẹ́ ẹ̀kọ́ so yọ ọmọ sàǹfààní ẹ bẹ́ẹ̀ náà lọmọ kékeré yọ ọmọ sàǹfààní ẹ látara ọhún rárá yóò fi kú yóò fi dáa kó ká wọn lè kú òní tí ọba ti sára máa ẹ wo oríṣiríṣi nǹkan tá à ń bí á lọ ẹran á á fi á jẹ fún bí lóríṣiríṣi nǹkan pé ọba ti ń ta wàhálà ni ọmọ kò ní sí mọ́lẹ̀ kálukú ọkàn máa kọlu ra wọn lọ́ba tí ń rí àbẹ̀ máa kọlu bí àbẹ̀ máa kọlu lẹ́kùn nígbà tí ọba wa sí mọ́lẹ̀ kí láàdé òkùnkùn lè sọ bí pé ọ̀nà bí ilẹ̀ ti rí mọ́lẹ̀ ẹ̀wò orí ọlọ́run tó ti síbẹ̀ bẹ́ẹ̀ náà ni òṣùpá tọ́lọ́ ń rọ̀ fún wa tọ́jọ́ pé láwọn òwú kan yọ ọmọ mọ́lẹ̀ lálẹ́ níjọ́un àwọn àsìkò tí òṣùpá bá mọ́lẹ̀ ní ẹ máa sábà ta ayò àbí kí wọ́n máa ta dúdú àbí kí wọ́n máa àbí kí wọ́n máa ta ayò ọlọ́pọ́n àbí kí wọ́n fi bẹ́ẹ̀tì wọn síbẹ̀ wọ́n máa bẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kí wọ́n fi ń pe bẹ́ẹ̀tì ní àlèkìmọ́ tàbí mọ̀kọ́ mọ́ra láti fi kọ́ mọ́ obìnrin ìgbà náà wọ́n máa tẹ̀lé ńgbà ńgbà bá tẹ̀lé wọ́n wà máa bẹ́ẹ̀ kì í bẹ́ẹ̀ wọ́n wà pé àlùmọ̀kọ́ mọ́ra ni wọ́n ṣe ìdí ẹ̀ máa ṣe ńgbà tí kọ́mọ́ gbà wà ta bẹ́ẹ̀ náà sì ni a fi mọ oṣù kálukú ìbátan máa ayé lọ lùdíkù ni ó ní nígbà tí ọba tí ọ̀sán tí ò tóbi lọ́jọ́ pé ọwọ́ ẹyọ kan tuntun náà ni kálukú ọkàn máa lọ ọdún máa bá ní ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mélòó bí sẹ́yìn ọmọ tara ayé lè lé wíkẹ́ bèmí nígbà tí mo ti fẹ́ kà nígbà ọlọ́run tó wá fẹ́ta àwọ̀ tó dáa tó gúnrégé tí ò ní kó tútú lọ́dọ̀ ọmọ ìlẹ́yìn ọ tẹ̀sẹ̀ gbogbo àwọn ọmọ tá a dábọ̀ yìí tí sẹ́mà bá dúdú pẹ́ẹ́lí pẹ̀lú ara rẹ̀ tọ́ba jẹ́ yí pé pupa ni ní ẹ̀sìn jíra rọ́bà ìgbóni lájúbá ìpupa gbòòrò lọ́kàn ìfẹ́mọ̀ pẹ̀lú sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ka ń tọ́lọ̀ ń lo ẹ̀ka ń tọ́ dáa tọ́jọ́ yìí pé kò ní nira bójú wa láti kò ní nira fọ́kàn wa láti wọ̀n lẹ́sẹ̀ ọ̀dà abúlé tí ẹ̀ bá bọ́ọ̀lù kan ju àgbẹ̀ gbogbo ẹ̀ bíbí lọ ká ní ìbò wa ló ń bọ́ sí i àbáwọn èèyàn kan wọ́n wọ́n tọ́jú ní ẹ̀ka ń kọjá lójú títì kí wọ́n tó bí one thousand olúwàfẹ́ lè sá lọ gbà ah, irú àwọn abàmì omi àbúrò lálàá <laughs> ẹ wo ẹ̀ka àwọ̀ ilé tọ́lọ̀ ń ti lẹ́tà tọ́nà yóò tó wá máa pàwọ̀dà pẹ̀lú green lẹ́sùn rí bẹ́ẹ̀ rọ́sọ́rì bíi light blue lẹ́sùn rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn ojú ọ̀nà táwọn ìràwọ̀ ń rìn àwọn ìràwọ̀ ti bẹ́ sánmà àti ojú ọ̀nà ti ń rìn àti òòrùn àti òṣùpá ọlọ́run ní gbogbo ẹ̀ ti ní ojú ọ̀nà ẹ̀ tiẹ̀ nínú ayàkùrá fàlà tó tó símù بمواطن النجوم وإنه لقسم لو تعلمون عظيم ọlọ́run ló fúra pẹ̀lú ojú ọ̀nà táwọn ìràwọ̀ rìn kò fúra pẹ̀lú ìràwọ̀ gángan ojú ọ̀nà tó ń rìn ojú lójú ọ̀nà tiẹ̀ bíi títì náà ni tí mọ́tò kan bá kú lọ́nà tiẹ̀ tó bá bọ́ sí ìkejì wọ́n kọlu ra wọn ìràwọ̀ ti ní tiẹ̀ òòrùn ti ní tiẹ̀ ilé ayé tá a wà yìí náà ti ní tiẹ̀ òṣùpá ti ní tiẹ̀ tí wọ́n gbọ́dọ̀ kọ́dúrà wọn àlejò àlejò yà mọ gbogbo lè mọ́ dàrú tọ́mọ ẹ̀dẹ́ yàn máa ń rán ọmọ pé áà ah, nǹkan ti tẹ́lẹ̀ lẹ́sẹ̀ wọn lónìí nǹkan ti dé. sọlọ wa ní sọlá ọkùnrin mọ wa kiri nùdù ààyè ìràwọ̀ ló ń dúra wa innahu laqasamun law ta'lamuna 'azim ìbúra ńlá ni sẹ́yìn bá mọ tó ń wí torí pé ìràwọ̀ gan lásán. nǹkan ńlá ni ibi tó wá dúró títọ́ dé àyè rẹ̀ tó sì yípo láàrin ọdún kan ẹ mọ̀ kó nǹkan tóbi jùlọ lọ oòrùn táwọn wò ó tóbi lẹ́lẹ́ táwọn kó wà lọ wá wo rẹ̀ tó tún wá wá kan ẹ̀ pé ìbúra ńlá ló o bọ́dì tó yẹ tó nǹkan tóbi fún rẹ̀ òun wá àyè òun gbígbàgbà ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ̀bùdó káwọ́ lójú sọ́mà sọ́mà ọlọ́ àgbàdo tí ó lè lẹ́sùdó ìgbà mi ẹ̀ rẹ̀ dùdó tí ò ní lómi nú ṣé musa abiru kúlà mi bá rí kú wà mọ́ òkè fún bẹ́ẹ̀nà rọ̀jà ìwà múnà ẹ̀sùdó mi ó lè má lómi nú ẹ̀sùdó mi yóò lómi nú ṣùgbọ́n bo ní ọ̀rọ̀ ìyọ́nà nìkan lọ́rùn. ẹ̀yin àwọn èèyàn wà máa gbìyànjú sí àìsẹ́ ti kójú ọ̀rọ̀ ìbàdàn lóbi o níbo ni ó ti bẹ̀rẹ̀ níbo ni ó ti parí sí sí látàyé níbo ni ó ti bẹ̀rẹ̀ tó lómi ní lọ kékeré wa ti pé ó di tí àbí yóò tí yóò ti wà láì tí ọmọ òun náà ní ti ń darí ẹ̀ lọ sí ibi nǹkan fẹ́ nínú àwọn nǹkan ọlọ́bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ náà sì ni nǹkan ńlá tọ́lọ̀ ń ṣe atẹ́gùn ní kọ̀tẹ́nì kan kọ́mọ lójú wa tá a bá gbélé ayé tí o ti atẹ́gùn wàhálà bọ́ bẹ̀rẹ̀ yẹn ẹ wo ní omi táwa ẹ wo bá ti kó fáànù bá ká kó fáànù balẹ̀ atẹ́gùn tọ́lọ̀ náà la fẹ́ lò pé kó bá bú ẹ̀ tí ọba ti atẹ́gùn ọ̀ràn ni wàhálà atẹ́gùn ń darí àwọn èkújò yẹn tí kì í lọ bí kọ́lọ́mbá ní kò sì dídí òjò ọlọ́run sàlàyé ẹ̀kọ́ ọ̀nà ọ̀rọ̀ ààrẹ ìdí àmì inú tí atẹ́gùn gbé kọ́ máa fẹ́ èkújò yẹn bí ààyè tí ó ojú kan náà ọmọ ọ̀rọ̀ sí síbi ọwọ́ pọ̀ ní gbogbo ògbà ẹ̀rọ bàbá ni sáá àbájú wò ti bẹ̀ ní lọ pẹ̀lú atẹ́gùn yẹn fún ìsinmi ọmọ ẹ̀dẹ́ ènìyàn atẹ́gùn fún wa fún àwọn nǹkan rúgbìn lóríṣiríṣi tó ṣe wípé nígbà tí bá lọ fatalaisi tí ti amọ tí lọ sí tí lọ sí tọ́jà pé tíwú ọba tẹ́lẹ̀ yọ kàn wà lọ́bọ̀rọ̀ gidi igi ìbẹ́pẹ ní wọ́n kàn máa wù ní oníṣètò abojire tọ́ba ti lè jẹ́ pé àwọn tó yẹ kó tẹ́ lórí òkú tẹ́ lórí ẹ̀ nínú ẹ̀ làwọn fẹ́ wà tẹ́ wá fún mọ́ra wọn nínú ẹ̀ ni ẹyẹ wà nínú táwọn ẹyẹ ń ṣe onáà nílé kí wọ́n mú ìṣẹ̀lẹ̀ ẹ̀ nìkan tó ní gbé ìdíje wọn ò lọ bí wọn lọ wọn sì lè pé wọn mọ̀ ọ́n mọ́ wọn làwọn fẹ́ jẹ táwọn fẹ́ jẹ bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá lọ lu ibi náà máa fẹ́ jẹ táwọn jẹ bẹ̀ èso ju wọn di ẹnu yóò fi kan ìtọ́jẹ́ ti abú yọba di ìdúró ní ìyọ̀dà lọ́lọ́. torí ẹ̀ làwọn ará àwọn ará àwọn àwọn ẹlẹ́lá bá wá kí wọ́n bá gbé dàbí nù wọ́n máa sábà gbìyànjú lórí pé wọ́n lọ fún ìtànà takọ fún wọn fi látàbò ni kí wọ́n fi di tẹ̀lẹ̀kẹ́ ọlọ́run ti bá a kọ̀ làwọn á sọ̀rọ̀ nínú ọ̀hán tẹ̀lẹ̀kẹ́ ni lò tí wọn bá ṣe bẹ́ẹ̀ èyí ò ní dáa ìjọ kẹta ní sọ̀tọ́ àwọn ìwọ ṣe ń ṣe lọ́ta ẹ ti kú ilé bùkádà rọ lọ èso ọdún náà dáa wọn bá kọ sí ìbánu ìsọlọ bá àlùfà àdéhùnsá pẹ̀lú ìmọ̀ràn ní kété kéta yàtọ̀ àgbègbè mẹ́fùlá tó lọ lọ òun náà rò bẹ́ẹ̀ ní ilé ẹ̀mọ́ gbà láàmú ìdí ayé wọn bá tó padà sí ṣe pẹ̀lú tó padà èso ìdàgbàsókè bá tó lọ dáadáa atẹ́gùn yìí ó ní àwọn àǹfààní oríṣiríṣi tí ń ṣe fún wa nínú tọ́lọ̀ ń sọ fún wa tó wà lókè òun náà ní arúgbó rẹ̀ tọ́lọ̀ bá sọ pé arúgbó alala arúgbó sáwà ọlọ́ọ̀bá àlejò ọlá ogun wa tó yẹ arúgbó rẹ̀ arúgbó yẹn gẹ́gẹ́ tí ibùdó àbá àdìgbò ọwọ́ á ní àtẹ̀gùn àtẹ̀gùn ní jẹ́ kúrísí kúrísí ọlọ́run. lọ́dọ̀ wa sọ pé wà ní àti ti ju òṣùṣàmà wà àti wà là á mú. yẹn ó kó ilé ayé àti sánmà ó gbogbo ẹ̀ nù ó ló dé gbogbo ẹ̀ mọ́lẹ̀ lọ́dọ̀ mi sọ pé yọ ọmọ ẹ̀dẹ́ mi ẹ̀ ní ọ̀dì kẹ́kẹ́ àti fi sáà dé yín mọ́ jẹ́ ẹyin nígbà tá a tóbi wọ́n sálà láàyè wọ́n sálà tó tó sẹ́nu lọ ìkejì ìkejì ìkẹta ìkẹrin ìkàwọn ìkẹfà ìkejì nígbà tí ìkejì ìkejì tí sáré mọ́tà owó òde kọjá lọ mọ́ báyìí ọlọ́run ti di ọ̀dà fún àdébùbọ̀ ní ìwọ́lẹ̀. tó tí túmọ̀ sí pé tí sáré mọ́tà òun náà bẹ bẹ́ẹ̀ náà ni láwùjọ màkúù tọ́lọ́ ń lò ń kọ́ ẹ wo bí gbogbo nǹkan ti wá pọ̀ tó já sí rẹ́rẹ́ tó o lẹ ti rògbò láwùjọ máa fún un òdìbò. bẹ́ẹ̀ náà ni àlùfálà gègé kọ̀wé kọ́lọ̀ ń dá tóbi kọ́ máa kọ́ nǹkan lẹ̀ sínú lọ́wọ́ máa fún un. bẹ́ẹ̀ náà ni àlùjánnà tọ́lọ́ ń sàlàyé rẹ̀ fún wa nínú Kùránì àti nítorí pé láyé aláwọ̀ òfin kọfẹ nìkan tó mọ̀ nínú tí bẹ́ẹ̀ nù sánà àbí ọlọ́run káwá kájí ẹ̀ nú àwọn àyà tọ́lọ́ ń fi sàlàyé àwọn nǹkan nínú nǹkan àwọn lókè àti ilẹ̀ o àwọn nǹkan tó wà lókè fún akúrà àyà kẹfà nípa gbígbá àti agbára ọlọ́ba tó mọ nípa àtúkọ́ ayé àkẹ́kọ̀ọ́ abẹ́ sí afàlà ń yọ ń gbòòrò ìlà sàmà ìfọ̀ ọ̀run ṣé ìfàbà ní iná ha wọ́n lẹ́yìn iná ha wọ́n máa là á dé ọlọ́ni àmú fojú wọn kọ́ fàlà ń yọ ń gbòòrò wọn wà wòye ní ìlà sàmà ìsàmà torí pé àwọn àbá máa sọ pé fáwù sàràbí yá ni oní àná ti áfíìkù ni ṣùgbọ́n hamza tó ìpè fáàmì yẹn káàbí ìṣèdúrà níbo wá ni màá túbù rẹ̀ wá yọ jẹ́ ọ́pọ́sìtì tọ́lọ́mùsọ àmù ojú wọn kọ́lé kọlọ́mù yẹn ń dúró wọn wá wò nílé nílá sàmáì wọn wá wò sámà tí wọn wá wò sámà ni ọkọ̀ tó ti kúrò sí wọn lọ́wọ́ òbí ọmọ ẹgbẹ́ ènìyàn lọ́wọ́ kẹ́yìn bàbá náà iná ha ọkọ nílẹ̀ ló fi kò ní dídì òru ló ń pa ẹ̀ kọ́sá jẹ kọ́sá mu kó sì sùn mọ́bìnrin ọ̀tán ìtọ́ba ń lé gbèsè alẹ́ iye rẹ̀ yẹn ọmọ tó gbọ́ àwọn nǹkan wọn yìí ọlọ́run ti fàmì lálẹ́ rẹ̀ tí yóò fún aránsẹ́ ọlọ́run ló wà. àbàlámúyá ń gbòòrò ìlà sàmáàlì táwọn ọmọ ẹgbẹ́ ènìyàn wò wòye sàmáàlì wò wòye ọ̀pọ̀ ọ̀hún tó ti tó pe wọn náà lọ́wọ́ kẹ́yìn bàbá lẹ́yìn náà á báwọ̀ ọlọ́run bá ti mọ́ bẹ́ẹ̀ mọ́ bá ti mọ́ ni ẹ̀ wà náà ní máa dá sí ẹ̀ náà ní wàhálà ọ̀nà ìṣòro ọjà tó ní báwọ̀ ọlọ́run àbùkù náà ní kẹ́yìn ìdá ara ní àti náà kúkú làlá òkú òkú ìpè àwọn ọlọ́run tá a bá fẹ́ tá a bá ti kọ́ ọmọ abẹ́lẹ́ ọmọ abẹ́lẹ́ náà ọlọ́run tó sọ fún wa sọ́tù zariyat aya forty seven ìjọ wa ní náà àbí ìlú ọlọ́run ti yẹn ọwọ́ àwọ̀ ìbá àwọn onímọ̀ alùpùpù náà jẹ̀mọ́ à wọ́n ní sọ́wọ́n tóbi agbára ni ìyẹ́ tí ń ti tó kò ní ìdìbò àyèlé kò ní ìdìbò láti dáhùn rẹ̀ ọlọ́run ní wọ́n sábà àbàtì náà àbí àyèlé ni ọwọ́ kan la fi máa sọ́mọ́ tẹ́ ń wo jẹ́ wàyí náà dáhùn olùkẹ́ ìgbà àyèlàwọ̀ ọlọ́run ẹ ò ní sọ́mọ́ ti tó ẹ tọ́wọ́ àmọ́ bò ló ti tó. ọlọ́run tó sọ ní sọ́ọ̀tù ráàd ayé àkẹ́kọ̀ọ́ yìí pé aláwo lè ní rọ̀bà àtàmà wá jíde rẹ̀ àmàdé ìtara òun náà tó sáàlì yìí ni èyí tó ọmọ mọ́ríyámọ́ ni aláwo lè ní rọ̀bà wá ọlọ́run bá lẹ́nu tó gbé sọ́nà lókè náà láì sí òkú kan fojú rí ó ní òkú ẹ̀yìn apá kan sọ pé rárá kò fi ẹ̀ lóko ni àti kíní kejì gbólóko tẹ́ ẹ̀ rí bí kò rárá gbogbo ẹ̀ tó kàwé agbára ọlọ́run. bẹ́ẹ̀ ló tó ń sọ fún wa àwọn ọlọ́run amọ̀sánmà méje ọlọ́run níbi ìjèlè ẹyọkẹ́ la mú yìí ẹyọkẹ́ ìgbà míì gẹ̀ yóò tó di arúgbó àtúnlẹ̀ tí a bá wà ní ilé yọmọ rẹ ti o sáré wáyé sọmọ tó wà lókè rẹ ọlọ́ni amọ̀sánmà méje lórí méje méje sọmọ ìdáadáa tó lé kókókó ọlọ́run tó sọ fún wa nípa títóbi òòrùn àti òṣùpá àti àwọn ìràwọ̀ tó ń bẹ́ẹ̀ àtàyè tí wọ́n ti ń rìn ọlọ́sọ fún anúkúrọ́ọ̀tì yúnú àyà karùn-ún ike wà lẹ́yìn ìjà aláìsàmùsà bìyà á wà lùpàmọ́ra kúrọ́ wàkọ̀ dara mọ̀nàfíl lìtàlámù àjẹ́dá sínú ìnáwó lẹ́kìtà. ما خلق الله ذلك إلا بالحق yufasilu li ayati li qawmin ya'lamun ọlọ́dúnrún ọlọ́run olùsọ olùsẹ òun ní ìsè mọ́lẹ̀ ọ̀tọ̀ ní kẹ́dà ọ wà ọ̀tọ̀ ní kẹ́dà nǹkan mọ́ kọ́míyàn fún tọ́nà ọ̀tọ̀ kọ́mọ kọ́míyàn fún ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo táwọn sàìsìtì ọmọ ẹni pé kí wọ́n máa wádìí bó olóṣèwà ń kọ́míyàn lẹ́nu àwọn kan máa ti ṣùgbọ́n wo lè ṣèwádìí débi pé kí wọ́n máa gbára ọlọ́run tó fi ń fọ́n tẹ̀ rẹ̀ àyè ẹ̀kọ́ ni ẹ̀ dá mi lónìí àwọn lè ṣe máa ṣèwádìí lórí pé ẹ òṣùpá ó gba ìmọ́lẹ̀ látara òòrùn ẹ̀yìn lẹ́kún mọ̀lẹ́ ọ̀hún kí ló dé lóko wá ń dídà mo rò pé yorùbá mi gbé tó wọ́n kàn máa analyze analysis ìdí ọlọ́run lórí ilẹ̀ nìkan ìjẹ́ ní òjò bá lọ bàbá ti gbé nǹkan tuntun lọ́dọ̀ wọn ó tún tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rìn báàgì tuntun ní ìgbà eléyìí àwọn ọmọ ẹgbẹ́lẹ̀ o àwọn tẹ̀ mọ́ tọ́jú ẹ̀ fanalysisi nìkan ni wọ́n kó dùn analysisi wọn wà á túmọ̀ sí pé òun gan ní ti ẹ̀ lásán ọlọ́run ní òwà lẹ́ni ìjà ara ìṣàkóso àhà ọlọ́run ló ṣe òun ní kí n ṣe mọ́lẹ̀ ó lè dá òun òtún mọ́ sí bẹ́ẹ̀ ọlọ́run lọ dá ó tún wá sí ní ìṣe mọ́lẹ̀ ó tún dá mọ́lẹ̀ ó ti wàlẹ̀ kọ́mọ̀rà ní wọ́n ó lò ó sí òṣùpá ní nítorí náà ń ṣe mọ́lẹ̀ wọ́kọ̀ dọ́rọ̀ wọ́kọ̀ dọ́rọ̀ bù mọ́nà bẹ̀ ọlọ́run wá sí ní ìbùsọ̀ fún kọ̀ọ̀kan wọn òṣùpá yẹn ó ti ní ìbùsọ̀ tọ́ba ti rìn díẹ̀ ó ní ìbùsọ̀ tí ó dúró sí kó tó máa tó tó tẹ̀ lọ́wọ́jú ìbùsọ̀ ti wà fún kẹ́yọ̀ ọmọ fẹ́ fẹ́ àkókò ti parí lójú àti ti mọ́tò yìí lè tá àlàmú àjàdá sí ní ìnáwó àlẹ́kẹ̀ẹ́sá ọlọ́ọ̀ni kẹ́ lè bá a mọ òǹkà ọjọ́ àti ìdírò gbogbo development tẹ ẹ bá ní lórí mathematics ibi dọ́lọ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ dájú gbogbo development tẹ ẹ bá ní lórí mathematics ibi dọ́lọ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ dájú olóòtọ́ la ká ìwájú téèyàn máa máa ń fi òǹkà one two three four táàbù gidi pẹ̀lú ní àdúgbò ayé ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ fún wa ibẹ̀rẹ̀ àtàkó burú bí ọba tẹ ẹ̀jẹ̀ tó tùpá ẹ̀jẹ̀ akata ti wà ń sáàdì tù ń sáàdì tù yí ọdún rẹ̀ ní labadún kà lọ labadún kà lọ labadún kà ọdún yìí kó ọdún kẹsì jẹ three hundred sixty five point five days three hundred sixty five point five days lọ́dún èdè three hundred sixty eh, five point five nígbà bá di ọdún mẹ́rin ọdún kẹrin wọ́n tó fi lé ìdí àwa ẹ̀jẹ̀ abúgbẹ́ bá lù mí kábùgbẹ́ bá lù mí kí ló gbẹ ẹ̀jẹ̀ jẹ́ kábùgbẹ́ kábùgbẹ́ ẹ̀jẹ̀ jẹ́ látara ìṣòro tọ́lọ́ ti fún wa náà oṣù tó kọ́mọ́rù òwò máa dé ìjọ mọ́kànlá àtààbọ̀ sí tí oṣù ti òòrùn lọ́dọọdún torí ẹ̀ la gbọ́ pé ẹ̀ ń fi ọba fi oṣù. gèmígórí àti yọtàkà lọ́dọọdún láàrin ọgbọ̀n ọdún tó ti di ọlọ́ọ̀ni olùdí ìtàkà ọdún gbà torí pé ti kọ́mọ́dù bẹ̀rẹ̀ kó fi wò torí pé eleven five yẹn pẹ̀lú yóò ti di ọlọ́ọ̀ni tàbí olùdí ọdún kan ní mọ́ àfikọ́jẹ́ tó ojú ọ̀run kẹ́ẹ̀lẹ́ bá a mọ òǹkà ọdún àti òǹkà má kàdákà wá wúdà nígbà yìí lábẹ́lẹ́ àti ọlọ́run ọ̀kadà alásán ọlọ́run ọ̀dà alásán nítorí òdodo ni nítorí kó lè wúlò fún yín ni nítorí àǹfààní yín ni yóò kọ́ sílò áyá tì ọlọ́run sàlàyé áyá fún yín pẹ̀lú wọn bá tọ́ sọ yìí ọ̀tọ̀ àlàyé ọ̀rọ̀ rẹ̀ fún ní àti àmì rẹ̀ lè káwọ́ ní ìdí àhàdà mú káwọn onímọ̀ ni o àwọn tí wọ́n bá wà ń sí ìdí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ọ̀rọ̀ tí wọ́n ju bá àdé sọ yìí lọ èèmọ̀ bẹ́ẹ̀ lórí sọ́ọ̀dì tí wọ́n tí wọ́n ń gbé jáde lórí ẹ̀ ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tì àǹbìyà aya thirty three ọ̀sọ̀ pé wa huwa alladhi khalaqa al-layla wan-nahara wash-shamsa wal-qamara kullun fi falakin yasbahun ọlọ́ọ̀ni olùdá òru àti ọ̀sán oòrùn àti ìràwọ̀ gbogbo wọn ló abó ló ojú ọ̀nà tiwọn tí wọ́n ti yí nú ẹ̀ tí wò sí ní kọrọ àwọn ọlọ́run ti sọ fún àwọn sọ́kùnrin àti làṣàmùsù yà ń bá rí làhá à ń tún délé kalẹ̀ pamọ́ wọn là ń lẹ́yìn tó sá bí kò nà á wọn kò lù ú bí bàlá bí yóò tún yẹ sọ. òun ò lè tó tó bá òtùbá òtùbá ló lè gbóòórùn ẹni tí wọn tó máa ti ìtumọ̀ rẹ̀ ni pé kálukú wọn kò ní kọjú àwọn wọn ti ní ààyè tiwọn bí wọn ti ń lọ ẹlòmíràn bá tó máa ti. yọba tó ní ọ̀sán lọ́ta ájú òun ní ìsìlámù rárá o ní ọ̀sán kàjá òun lọ́ta ájú tó lé nígbà wọn ló ti bẹ̀rẹ̀ o ìní a ti bẹ̀rẹ̀ àwẹ̀ láàrọ̀ ní máa ọ̀sán ní máa ọ̀sán ọmọ tó ọba bí lóru ó tètè ọjọ́ fún ọ̀sán ló ti bẹ̀rẹ̀ títí ọjọ́ kọ́ máa lọ níbi ọjọ́ kẹfà ọmọ kò ní ìdúná ọ̀rọ̀. ọlọ́run bá tuntun tó wájà ayíná tìrọ jáwọ́ ọ̀hájà àwọn ọlọ́run la fi àtùpà ẹyọ kẹ́ tó ń tàn mọ́lẹ̀ kí mọ́lẹ̀ rẹ̀ ní agbára ní ọ̀hájà bàbá ti wọ́n sùn ìmọ́lẹ̀ pẹ̀lú wàhálà lẹ́yìn tó ń mọ́lẹ̀ tó kọjá là. nípa ìràwọ̀ ọlọ́run bá sọ ní túrọ́tù nahal aya fifteen àti sixteen ìpè wàhálì kọ́ fìlà àrùbìrọ̀ wá sí àǹtẹ̀mí ìdábì kòkòrò àníhà àrùn wàtúwòlá làálà fún tàhátàbí wàhálàmà tí wàbí nàdìmí wọn fi àtàjù ọlọ́run ní olùgbé àwọn àwọn òkè ńláńlá ló ń fi fún ilẹ̀ dúró tí òjò ọmọ mi pẹ̀lú yín ohun bí múlẹ̀ tó wà á ní ara bẹ́ẹ̀ náà ní àwọn àwọn akérèmọdò ló ń tiri sí wàkútó la àtàwọn ojú ọ̀nà kálukú ìbátí mọ́lé rẹ̀ tí ìbá ti fi ọlọ́run ti ní àwọn ojú ọ̀nà kan tọ́jú àmì ọbẹ̀ lórí ilẹ̀ ẹlòmí ọ̀rọ̀ alẹ̀ yọ ọ̀rọ̀ alẹ̀ nígbà ọba alẹ̀ tó bá dé oko mìíràn bí ọba tí ìrẹ́ni mú lọ kọ̀ọ̀kan ìrẹ́ni ti dá lọ rẹ̀ <laughs> ẹni tí ó sì mú lọ

ọlọ́run ló fi àwọn òye ńláńlá ló fi múlẹ̀ à ń tẹ̀lé ìdàbí fún kí òjò ọmọ mi pẹ̀lú yín wà á ní ara ń ọlọ́run tó fi àwọn akédèmọ́tò kò sí ìmọ̀ òkun o àti sọ̀rọ̀ òkun o lọ́dún àwọn odò kéékèèké kéékèèké ní ẹ̀ bá wà yóò bí ẹ ti là lọ ní sábà yóò máa fi tọ́ gbogbo ẹ̀ o lè wà ní ìfẹ́fọ́ ọmọ àkókò tó wà lóṣù rẹ̀ nígbà tó bá a lọ rẹ̀ o lè mọ̀mọ́ sọ́ọ̀tì ẹ̀kọ́ ọmọ rúdò o lè mọ̀mọ́ bí ọparí gbogbo ẹ̀ lóṣù ní sọ́ọ̀tì tó ní bí ọparí tí o kò wá gbọ́dọ̀ bá kóńtà tó kò lọ bá ìkìlọ̀kọ̀ ìdílé òkun. ibi tó bá ti du wa tó bá ti dókè olùyè sàn lóore ibi tó bá jẹ́ bẹ́ẹ̀ ibi tó bá lọ lẹ̀ lóore mọ́ ó si mọ ibi tó dùn lé wa tí bàbá arúgbó lẹ bá dé ibi tí lórí ọlọ́run ọlọ́run ní ti bá yẹn wà bí ni ó rí àtàjù bẹ́ẹ̀ náà ní ìràwọ̀ ni wọ́n wò ní òbí wọ́n wọ́n tọ́jú rẹ̀ wọ́n mọ̀ nígbà tí ní ìsìn ìgbà táwa ní ni òjì àká fún lọ sí jímọ́ àti àwọn mọ́sálásí jọ̀n jọ̀n jọ̀n ní ẹni kalẹ̀ nílùú balẹ̀ tọ́jà yìí pé nígbà tí òsì mọ́tò tí òsì mọ́tò rárá àwọn tí mọ́tò bala yìí wọ́n bẹ ní ìsìn o ẹgbẹ́ wọn nígbà táwọn àti òsì mọ́tò rárá gbogbo ojú ọ̀nà agbe ni wọ́n ní ojú ọ̀nà pé yẹn rìn ní àárín òkú lásán wọ́n ti wọ́n ti bẹ̀lá yẹ o ẹni tí ìgbàdí yẹn lójú ọ̀nà òkú lásán nígbà èbò dé yẹn ní pé mọ́tò kan fẹ́ mọ́tò fẹ́ mọ́ ẹ̀ àwọn òtí ìmọ́tò ọ̀hún yẹn bá bẹ̀rẹ̀ sí kí na ọmọ rẹ̀ ń yẹlé wọn ní bẹ́ẹ̀ yẹn bọ́ bẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ̀ fún oṣù wọn lọ sí ẹ̀rí wọ́n bá dé ètò mọ́tò kan ti yọ lọ́gbà yẹn. ọdún mẹ́wàá tí mọ́tò ti ń mọ́tò ọ̀pọ̀ lu àwọn mọ́tò mélòó ni gbogbo bàjẹ́ orí ọlọ́run ni ìràwọ̀ ni ẹ fi mẹ́nà gbà náà wọ́n mọ ìràwọ̀ ọlọ́mọ tó mọ́ ọkọ̀ tó sì náà. tòkè ọ̀sẹ̀ ní sùráyà wọ́n mọ ìràwọ̀ àdìgbòrúbá ìràwọ̀ òjèjì lẹ́gbọ́n máa ń rìn pọ̀ ní. wọ́n mọ̀ wọ́n sì mọ ìyá máa ń ndị sí òòrùn níbi tó òòrùn ti yọ mọ ìyá máa ń kọ́ sí tòpá iná ni fi láwọn máa ń ba iná fi ìpè tó yẹ ká ìdúró pẹ̀lú ìràwọ̀ yẹn wọ́n fi mọ̀nà bí

wọ́n ti kọjá ní wọn mọ̀ pé táwọn bá ti ẹ̀sùn díẹ̀ ilẹ̀ kan mọ̀ nbẹ́ ti jẹ́ Lagos Ìbàdàn nǹkan ìtàwọn tó ń la wọlọ̀wọ̀ lábọ̀rọ̀ àwọn àti àwọn ọ̀dọ́ tó ìpínlẹ̀ ọmọ àpá ìlẹ̀ ìgbà ọlọ́mọ tó bí pọ̀ tó bí ọlọ́run tó pọ̀ lọ. ìràwọ̀ ni wọ́n mọ fọ́lù ni wọ́n mọ bí mà ọlọ́run tó ń sọ fún wa nípa ìdúdó nínú súrọ́tò rúù áyà ọ̀sìn forty nine àti fifty ọlọ́ni aláwọ̀ lẹ́ni lóṣèlú rìá ọlọ́ni fi atẹ́gùn ránṣẹ́ ẹ bá wa fi ọmọ Mariam ẹbí léèrè pé kó tó dé onífa atẹ́gùn ránṣẹ́ táwọn èèyàn ńgbà yẹn sàmájú léèrè tó onífa atẹ́gùn ránṣẹ́ táwọn èèyàn ńgbà àwọn tó wá tó lọ tó onífa atẹ́gùn ránṣẹ́ táwọn èèyàn bẹ́ẹ̀ náà ló gba àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run tó ní fatẹ́kùn ránṣẹ́ sáwọn èèyàn òun kàtó yìí pé mìíràn bá gbé sí náà jọ wà kí ìwà ajílẹ̀gbẹ̀ padà nítorí àdébí ibrahim alẹ́sọ̀rọ̀ àti ọ̀sọ́lá ọ̀dún ló ń yẹ ìyẹn máa ṣe làákà yìí nínú àwọn nígbà tẹ wá gbé òtàkì kéèké tẹ fún gbẹ́ni lákàlẹ̀ tẹ wá lẹ́yìn sí wọn ẹ jẹ́ àlè máa fi ńjọ ọdún bíi ọkàn mú àgbèjì lọ́ba ká gbogbo ọdún tí wọ́n wẹ́lẹ̀wẹ́lẹ́ ló fún wọn wẹ́lẹ̀wẹ́lẹ́ lọ́wọ́ lọ gbé àgbèrògbè kọ́ ńlá lọ. a wọ́n ní máa ń fa ara adáàbí àbí àbílẹ̀ ọ̀rẹ́ àbẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí. ta ló lè ṣe nǹkan yìí? a èèmọ̀ mọ̀lẹ́lẹ́ yìí wọ́n ní ìbúrọ́sùn ọ̀gọ̀rọ̀ ọjà tẹ́lẹ̀ onímọ̀ tún kọ̀ sọ̀rọ̀ wọn ti àtẹ́lẹ̀ ọdún ẹgbẹ́ làwọn àdú. ibrahim sọ balẹ̀ fún aláwo kẹ̀lú yúrò ló ń ha gba pàṣẹ yẹn ń ẹ lọ ka tẹ̀sí rẹ̀ lórí ayé ẹ inú ẹ wà mẹ́nu kọ̀ọ̀hán inú ẹ wà níbi ọ̀rọ̀ táwọn àbá sọ pé kí ni máa pẹ̀lú irú ìbòmítọ́tọ̀ ọ̀gá ìbára àyẹ̀wò olóòtú ti dúró tẹ́yọ kan náà ni àbọ̀ pọ́ọ̀tì láàrin àbúrò sáwọ́níyà àbúrò àdàpè ọ̀rọ̀ àpẹ́tọ́ bàdìfà àdàwọ̀ tẹ̀lé ìwòhùn hàdà fásitì ìwòhùn <laughs> àwọn ọmọ ẹni ti lẹ́nu ẹni tó ju wọn lọ ló ṣe ẹni tó ju àwọn òòtá lọ ni ló ṣe àwọn wa gbọ́ yé pé ní ńlá ní wọn yìí bá àdúgbò ló gé wọn gbàá <laughs> ẹni tó ju àwọn òòtá lọ ló ṣe ṣé bọ́ọ̀lù wa ju òòtá lọ ìbáraẹni ju òòtá lọ adébẹ̀ ọ̀parọ́ nù balùwà aláwo kẹ̀kẹ́ ìròyìn ha dáa fàfíà lóhùn nǹkan àdúgbò yẹn ẹ bá wọn wẹ́wẹ́wẹ́ yé ìjọba ti lọ ẹ fún fún mi lé ìjọba ti sọ̀rọ̀ fún ọ̀tọ̀ inú bá bí wọn pé kú irú irú àgbọ̀ wọn ló fi àwọn ìlú àwọn kìnìún kí tì bẹ́ẹ̀ náà ni gbogbo nínú gbòòrò ilé ìpawọ́dà ilé pàtàkì ṣètọ́nù tó jókòó síbẹ̀ ntí ò ní tùmọ̀ tí ọ̀jọ́ra wọn pàǹtí wọn kójọ mọ́ra wọn ni nítorí wọn kójọ lù kó wọn tó bá wọn wọn bá máa tì bá àìsí ní àìsí ní wọn gbàdúrà wọn lọ yọ bá ní oṣù kò dáwà dáwà ń díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọkọ̀ ọ̀pọ̀ jù báyìí lọ tẹ́lẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n kọ́ mú ìfúláwù wa wọ́n ní nínú tí wọ́n sọ nígbà tí wọ́n kọ́ bọ́ sí bí òtí tí òtí tí òtí dé yàn lọ́dún tẹ́lẹ̀gún bá dé kí bá ń dé báyìí ó sì yàn fún yáyọ ẹ̀ ká fi lóun ó sì yàn nínú pépà tó ń jẹrà ó sì bò wípé. wọn ò tẹ́ntì tọ́jú kó wípé wọ́n wọ́n dùn wájú ilé àwọn yóò dé yóò tún dún wájú ilé wọn àbá ọ̀nà wà gbé yáyọ ẹ̀ ká fi lóun lọ inú rẹ̀ bá tún kó ti gbàgbára tó má gbára <laughs> wọn. <laughs> inú wa wàá dún òwe abá náà ti fi lọ da abúlé bá ti kó ló kó káwọn abá náà lọ kágbọ́n máa ta sí i ní ẹni máa ti lù níjọ́ wọ́n pọ̀ wọ́n pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ ọlọ́run ti dá wà nínú ọ̀sọ́lọ̀ lọ níbi ti wá ni náà àwa fi ọ́ sáànù gbogbo gbogbo ẹ̀dá lónìí lónìí wà lónìí sọ̀rọ̀ báyìí. pé lẹ́ni ọba ti ti atẹ́gùn ránṣẹ́ ronú lórí ẹ̀ tí ọba atẹ́gùn ọ̀ràndé ta ni fi ránṣẹ́ bó ti pọ̀ lórí tọ́ba jẹ́ káwọn ará jẹta ní wàhálà dé wọ́n bọ́ bu atẹ́gùn dànù láti kó aláwo ìṣirò rìà ọlọ́ọ̀ni ti atẹ́gùn ránṣẹ́ tó bá ti pé ìjọba nàìjíríà ní ọlọ́ọ̀lọ́mọ bí ẹ ìsàlàyé ọlọ́ọ̀lọ́mọ tí ó kó atẹ́gùn lọ tí ó di lọ́bẹ̀ nídìkúdì bẹ́ẹ̀ ẹ̀yin ìkú gbọ́ ẹ máa tẹ̀rù wa lọ láìláì ìmúnisìn àsìkò sìn enslavement neocolonization ní sísẹlẹ̀ ìsọnídẹ̀rú. gbogbo àná wa gbẹ kojú kan náà àmọ́ dáadé wọn bẹ sọ àtìnájìnà wa nígbà ọgọ́rùn-ún bẹ sọ dúdú ìrẹjìnà tí wọn lọmọ àwọn ọmọ wa náà ni o báwo wọn ti dúdú lọ kàn wọn dúdú o ọlọ́ba pé aláwo lẹ́ni ya ọlọ́ọ̀ni ti atẹ́gùn rántẹ́ ti fatu kìlìmù bàtà bàrù ẹ̀dúgbò tó ti dúró kojú kan náà yọ wà áwùjọ sókè yọ máa ti lọ fàyà kúlókò omi sàmà ọlọ́wọ́ wà á sọ̀ká ní sàmà kiri fàyà dá ògbọ́bá ti wú ọlọ́run wàyẹ jẹ́ àlùkù kìtàbà ọlọ́wọ́ wà á ti ní méjì méjì kìtàmù náà ní pé kébi tí wà ní kíkà nítorí ti di ìpọ̀tẹ́lẹ̀ tó fẹ̀ ọlọ́wọ́ wà á di pẹ̀lú atẹ́gùn yóò di kéékèèké yóò di kéékèèké. níwọ̀n àbá ìṣe ọ̀dọ́ ọ̀rọ̀ níbi kan wọ́n wà fọ́ká. bàtàrà ni wájú kọ́ yìí akọ̀bí omi ní nílà àbí ìwọ́ wà á rí pé omi òjò níṣe ní ń jáde láti bí ẹ̀rú jò ọba bí ìyí máa ń yí ata òmì ní bíbá àbẹ̀ ìdá àbùkù àwọn tọ́lọ̀ ń bá wa rojọ̀ fún inú àwọn ẹrú sin ọlọ́run kí ẹ ti rojú òdò tẹ́lẹ̀ kí ẹ ti retí òdò tẹ́lẹ̀ inú wọn wà máa dùn kí ọlọ́run máa tó ìfẹ́ ọlọ́run náà kọ̀ọ̀ká lẹ̀ wò kójú ọmọ rẹ̀ kéèyàn máa bínú ọmọ mọ́tí tóbi ọlọ́run bí ọba tó dúró láti fẹ́ jẹun kó ní gbèsè fẹ́ wù bílẹ̀ tiẹ̀ bọ́ ọba tiẹ̀ ti pa ilẹ̀ ní rẹ̀ bọ́ ọba tiẹ̀ ti pa lọ́rọ̀ ń palẹ̀ ni nígbà bá ti kù sí báyìí á kàn pa á ni ọba ní wù gẹ́gẹ́ àtàbà tó kó tìmẹ̀ jẹ òbí ẹ̀kú bí ọba tẹ ẹ̀pá gbòdì lè tàǹfààní mi àwọn ibi tí ò tí ì kú lórí ilẹ̀ kí ọ́ tàǹfààní fún ọgbà tí kókó bẹ̀ bá wù tó ń jẹ bá tọ́ dáadáa ní wọ́n jẹ tán kéèyàn wá sọ pé òun ṣe ìnáwó lọ ẹni àfẹ́tọ́ abẹ bá àmì àgbọ̀ èyí ẹ bá ṣe tójú bá fi dúró ọlọ́run fẹ́ kó tó tọ̀gá kó tó kọjá àlà níbi ìdẹ́kẹ̀lẹ́ ìlú ọlọ́run agbára wo ló ọlọ́run tó ń fa àwọn kó fàlà mọ́ gáàbó agbára nígbà tí wọ́n fún ọlọ́run títí wo ó fi mẹ́ ó ti di ti ń sọ̀rọ̀ sọ ah, nǹkan bẹ́ẹ̀ ti kiri o nǹkan bẹ́ẹ̀ ti kiri o ẹni ń tẹ́lẹ̀ tí dọ́lọ́ yọ bá ló ń lọ káwọ́ làbí nǹkan ń da sí ah ẹ ẹ̀dá tọ́kadọ̀ ẹ̀dọ̀ ẹ̀dá oko ọba bọ̀ ìlú mílẹ̀ láyà àdàmú ọlọ́run máa ọlọ́run a máa dẹ̀yìn lẹ́gẹ́ tí ọlọ́run yàn lára gbé ẹ̀ pé ìbàjẹ́ ní wọn ṣe máa wò ó sàkóso àwọn sàrẹ́ náà ní bẹ́ ọlọ́run bá ti rẹ̀ tó lọ́ ọlọ́run bá ọlá ó ní síjò yẹn kọ́ lọ wù wá inú wọn wá máa dùn وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين wọ́n ti jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ti já kan múná tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ yìí pé òjò ọ̀rọ̀ fanzuri ilà átàrí rahmatu rabbika ìwọ náà wo orí pa àánú ọlọ́wọ́n bá rẹ ọlọ́wọ́n sọ pé fanzuri ilà rahmatu rabbika àánú ìdílé fanṣu ìlà átàrí rahmatu rọ̀bíkà ńgbà tó lọ́wọ́ bá ní àánú ẹ̀dá ló ti oúnjẹ ló ti òdù ló ti àwọn nǹkan wọ̀nyí fanṣu yá wòye sí ìlà átàrí rahmatu rọ̀bíkà orí ọlọ́mọba rẹ̀ ń tóbi fàyè bọ́lọ̀ ń fi ń sọ ilẹ̀ ẹ́ dí bá a dàbò ìhà lẹ́yìn tó ti inna dhalika làmúbíyì lè mọ òòtà ọlọ́run tọ́sọ̀lẹ̀ yìí ó lè dí òkú dìde wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ní kápá lórí gbogbo nǹkan pátápátá tí ò lé àyàfi nípa àríkù ọlọ́run ọlọ́run ti sọ fún wa sọ́ọ́tù mùnàmẹ́lì ayé àbẹ̀rẹ̀ sí i pé Allahu la ilaha illa huwa. Rabbul Arshil Azim ọlọ́run ọba ọba tí ó yẹ kẹ́ ọ̀ lẹ́kọ̀ọ́ sí ìjọ mi abúlé Rabbul Arshil Azim olóni arúgbó àgbà ọlá àlàbí gbọ̀ngbọ̀n ńgbà tábà bá gbọ̀ngbọ̀n adẹ́gbẹ́ tó ní gbọ̀ngbọ̀n jàdá lọ. ọlọ́tún sọ̀rọ̀ àdìgíyàmà ó ní mọ́ ìdè samaniya inú tó wàá tó làá mọ̀ àwọn màláíkà mẹ́jọ inú ojú àjọ ọgbà ẹ̀rọ àwọn ìjọ bí wàá ti yà wọ́n. nípa títírátì Muntaha ọlọ́run sọ fún àjẹbí ọ̀sọ́lá náà àdìsá títírátì lẹ́yìn ìgbé wàlá kọjọ́rọ̀ ààbò nẹ́sílá tàbí kúkúrọ́ ìdá títírátì Muntaha ìdá jẹ́ nàgbé yìí máa wá ọlọ́run ní dájúdájú. òun ọlọ́dúnra lọ́ba ti rí làkọ́jú ọ̀yàtọ̀ tó kọ́jú kọ́jú ní tààkì làkọ́jú tààkì ní náà òbí jẹ́jà wà kọ́tà tí yẹn bá tán wà láàyè mi yẹn bó o ti ẹ̀rí wà láàyè rẹ̀ o ti ní kọ́tà bù mí torí ẹ̀rí pé ní o bá kù ọba ń kọ ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà ọmọ yóò ní làkọ́jú tí èwo la kọ́ bí la kọ́ jù o nídìí láàmù tọ́ba tẹ̀ ẹ̀jẹ̀ kọ́ jù òfin tó burú bì ní ìmọ̀ láàmù nígbà tí èdè pé ètè yẹn bá mú tó ní ètè yẹn máa ń búra á ó ní nǹkan mú tọ́jú ìwọ ní ọgbọ́dọ̀ búra á wọ́n fẹ́ máa kàn bá bá kù lọ́kàn lọ́kàn làkọ̀ jù lọ́fẹ́ ti láàmù ní onídẹ̀ ọlọ́ni wà lọ́kọ́jọ́rọ̀ ààrùn lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì orí mọ́kà níjọ́ kan tó rìn lọ mọ́kà orí dùgbì lóbìnrin dé pẹ̀lú ìyẹ́ rẹ̀ àdébí ọlọ́run láàrin ọ̀sán láwọn ohun gbogbo náà owó òòrùn sábà tẹ̀ka máa ń rí ìlú ní tí gbogbo ìyẹ́ rẹ̀ ti ta gbogbo náà lẹ́gàá bọ́lọ̀ ti ta ṣùgbọ́n iná gbà wòran àwòrán mi ni wọ́n wá bí bá lọ́pọ̀lọpọ̀ bá ọlọ́run wá tó fi hàn ẹ́ fúra gbọ́ làkọ́jọ́ra àwùjọ́ bí làtàdé fúra ní pé mọ́tò àtàdé fúra anabi sallallahu alaihi wasallam ó tún fún jìbìrìlù rí láwòrán bọ́lọ̀ ń ti da nígbà wo ni ìdá ti tẹ̀ láti lè mú sáà níbi igi rẹ̀ gẹ̀dù táàgbé ibi tí ìdá ti mú sáà fẹ́ẹ́ pé lẹ́yìn ìgbà tó kọjá sọ́mà níbi èdè ló tó kọ sí ìdá tó mú sáà ìdá tó lè máa wà àjẹ́nà tọ́lọ́ tọ́lọ́ ń ti ní àjẹ́nà ti wú ọ̀tẹ̀ rí ibẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ ibi tí ìdá ti mú ọlọ sọ̀rọ̀ pa bọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apákan náà nínú aṣọ bí èmi lọ́lọ́run tó tó tó nùún wálé kọ́lámì wà má ayẹ èdè lágbáwá lélẹ́ yìí o nùún náà bẹ́ẹ̀ ẹmúrú kuran wà tẹ́ ẹ bá nínú wá wálé gbogbo táwọn èèyàn gbogbo ń tẹ́ ń kọ́ iná ló di mọ̀ fún wa ní ìsìn àbá àwa rọ́ọ̀dì ó ti kọ́ tiẹ̀ ní òde lọ láti kọ́ nínú kẹfà láti kọ́ nínú kẹfà ọ̀rọ̀ pẹ̀lú òde lọ ẹ̀wù àtúntọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ àwọn àbá ìmọ̀ mọ́lì láti kọ́ nínú lọ láti mú àtà rẹ̀ bẹ́ẹ̀ náà ni níbi oríṣiríṣi àwọn àbọ̀lẹ̀ tó pé làwọn sọ ní àti níbi áàtì fẹ́ẹ́ ó fi máa ó fi máa ìdàgbàsókè ó fi máa tẹ̀lé látara jẹ́ ń tọ́jú yẹn ọlọ́run ló ń fi pàtàkì nǹkan ó búra bẹ́ẹ̀ náà ni lọ́wọ́fẹ́lì máa kú ọlọ́run ní bá ní wúwa múra áàbò mọ̀jíìd fi làwọ́fẹ́lì máa kú kúránù kọjá ńlá yẹn ọ̀nbẹ́nu lọ́wọ́fẹ́lì máa kú ọlọ́run tó pa gbígbá ìyá àdìjẹ́ náà ibi tá a dùn ó sì nìyẹn nínú sọ́lọ́tọ̀ aláìlú rán one thirty three ọlọ́ọ̀bá tó ń ṣe wasaari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawatu wal ardu u'iddat lil muttaqin ọlọ́ọ̀ni ẹ máa kálápá ń tìkì ẹ máa yára ẹ máa ti competition lọ́sí bíi mẹ́sọ́sọ́rọ̀ àti àbójúkọ ọlọ́run ní rọ̀bì fún lọ́dọ̀ ọlọ́run olùtọ́jú yín níta ẹ̀sẹ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ní ẹ máa fèè wàjánàtì àti àlùjánà kan tó fi pé arúgbó ha ìbú rẹ̀ ó ti déédéé asámà wà á ti wàlá arúgbó ó ti déédéé sámà àtìlẹ̀ aláwọ̀ sọ ìbú rẹ̀ ó ti déédéé sámà àtìlẹ̀ ẹ̀rí tó ìdábàlà jẹ náà ó sì bẹ̀rẹ̀ láti fi ìdíjẹ́ láti lè mú ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀ lọ́lọ́mùsọ̀tò wọ̀nyí wọ́n máa ń la àtàlámù níta ẹni máa jẹ rárá ọlọ́run dá wọn nǹkan ìmọ̀ ni tó kọ́lọ̀ kó fi òye rẹ̀ kó fi yé wa o ìta wí tó bá kúrò ẹ̀ka àti kọ́lọ̀ kó sàmójútó fún wa ìtọ́ bá ti dé ní kọ́lọ̀ kó gba ní ìbáàdà fún wa wọlé àti pé wọlé àti ìbẹ̀rẹ̀ àti òsì ولا يعلم ما عليه ولا